بوني ni الحمد لله الحمد لله alhamdulilayi alhamdulilayi béèrè alákọ̀ọ́kọ́ lẹ́ni tí mutí tí sì ń tajà táwọn èèyàn á yẹra fún nítorí ọtí tí mu lẹ́ni tí mutí tí ń tajà táwọn èèyàn yẹra fún nítorí ọtí tí mu àkọ́kọ́ ni pé ẹni tí ń tajà àtẹni tí ń rajà ẹni tó bá pè ọ ló lè tajà fún ẹni tó bá sì pè ọ ló lè rajà lọ́dọ̀ rẹ̀ ẹni tí ń tajà ó bá jẹ́ mùsùlùmí kò bá sì má jẹ́ mùsùlùmí òfin ṣẹ̀ríà ó sọ wípé àfọ̀dọ̀ mùsùlùmí náà ló ti gbọ́dọ̀ ra gbogbo nǹkan bá fẹ́ rà ṣùgbọ́n o tó bá ké mùsùlùmí bá ń tà ẹni tí èsè mùsùlùmí sì ń tà iye kan náà ni gbogbo wọn sì jọ ń tà kọ̀ọ̀rọ̀ alọ́dọ̀ mùsùlùmí pé ju kọ̀ọ̀rọ̀ alọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí lọ à ń bọ̀sibọ́sí pé títí mùsùlùmí bá dínwó ju ti ẹni tí èsè mùsùlùmí lọ so ṣùgbọ́n ẹni tí ń tajà ó máa ń mutí ó sì jẹ́ mùsùlùmí tí ẹ bá rajà lọ́dọ̀ rẹ̀ láti fi báwí min babil amri bil ma'ruf wan nahyi anil pètò ọtí tẹ̀ mu ni oníjà máa bá yín rajà o ní bá ṣe tà sílẹ̀ mú ti ṣe nígbà tí nǹkan yẹn wà lọ́dọ̀ ẹlòmíì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ sì fi yé yọ dà púpọ̀ torí pọ̀ jẹ́ mùsùlùmí wọ́n ní kárí mi só máa ń ba ṣẹ́jẹ́ ká tó ṣiṣẹ́ àti lẹ́yìn ìgbà tá a bá ṣiṣẹ́ tán àbíkẹ́ tá a máa ń ṣiṣẹ́ nìkan ló lè bàjẹ́ àwọn akọ́lá dáhùn rẹ̀ ṣé báwa la béèrè lọ́dọ̀ yín oṣù kan sì ti kọjá báyìí ẹ̀rí sì mú wa. bákan náà wọn ládàáwò ń ṣẹlẹ̀ gbogbo àlàyé tá à ń ṣe nísìn ìlàdàáwò ń ṣẹlẹ̀ sáwọn anábì Ọlọ́run yóò sì máa ṣẹlẹ̀ sáwọn ẹni rè yóò sì máa ṣẹlẹ̀ sí wa bá a bá ṣe dáa àti bá a bá ti ṣe dáa nínú ẹ̀sìn Ọlọ́run ládàáwò wọ́n máa ga sí i. pé wàá làwọn kèfèrí o èyí tó ṣe wọn ọ̀gá ju gbogbo ẹ̀ lọ torí pé àdánwò jíjẹ́ kèfèrí òun ló ga ju gbogbo àdánwò lọ àdánwò jíjọ́ ṣẹbọ òun lọ ga ju gbogbo àdánwò lọ àdánwò tó ṣe pé téèyàn bá ti tara rẹ̀ bọ́ sínú ná kò sí ìran kan fún pé yóò jáde kan ó burú jáì ọlọ́dà kò má torí ẹ̀. owó kẹfẹ́rí sọnù ọmọ rẹ̀ kú àárẹ̀ ń ṣe wọn ò rógùn wọn ò tí ì bá rógùn tí ó ṣe oògùn wà bọ̀tà wọn ò tí ì rí gbogbo eléyìí kéékèèké ni àrùn ńlá ti dá a mọ́lẹ̀ kí kéékèèké o tó gbọ́rí rẹ̀ torí ẹ gbogbo etí ń ṣe mùsùlùmí yẹn tẹ bá wò sí ti ń ṣe kèfèrí kéékèèké àrùn ni lè ti ń ṣàwà wọn ní sọkùnrin lè lo òrùka bẹ́ẹ̀ ni lópin ìgbà tó rúkà yẹn tí ò bá jẹ́ ti gold tí ò sì jẹ́ ti rin tí ò bá jẹ́ ti gold tí ò sì jẹ́ ti rin torí pé òrùka gold èèwọ̀ ni fọkùnrin yàtọ̀ sóbìnrin òrùka rin ẹ̀wẹ̀ òrùka ṣẹ̀tánì ni Ànábì sallallahu alaihi wasallam ń kọ́ tó bá wá jẹ́ pé òrùka tó fẹ́ lò yẹn. Fadaka ni wọ́n bá fi ṣe sílvà kò sí ní tó burú mbẹ kó o lo òrùka tí wọ́n fi fàdákà ṣe tọ́ba wa ń lò wàá máa lò pẹ̀lú ẹ̀mí kó ń tẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí máa fi òrùka sí ọwọ́ rẹ̀ sí ọmọ àká ilé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ àti tí ń bẹ láàrin ọmọ àti tààrin so wàá fi sọ́wọ́. So, pẹ̀lú pọ́ńtẹ́lì tá nàbì sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ wá korúkọ ọlọ́wọ́n bá sóòrù ká yín lára ọ̀gbọ́dọ̀ máa mú wọlé ìgbẹ́ o ọ̀gbọ́dọ̀ mú wọbi tó ti tọ̀ wàá máa yọ bí ẹ bá nàbì sallallahu alayhi wa sallam ti máa ń ṣe tí è mú òrùka wọ òrùka rẹ̀ wọ ibi tí bá ti ṣègbọ̀nsẹ̀ àbí tọ̀ nítorí pé lára òrùka rẹ̀ wọ́n hàn sí la pé Muhammadun rasulullah eléyìí ò túmọ̀ sí pé kí wọ́n wá lọ kọ́ sára òrùka rẹ bẹ́ẹ̀ si torí pé kèsì ni muhammadu dípò kọ́ jẹ́ rasulullah ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ wà táwọn èèyàn ń lò láwùjọ wa lónìí ó lè jẹ́ jọ fàdákà ó sì lè má jẹ́ ti fàdákà nínú ètí òburú kéèyàn ó lò báyìí kí wọ́n lè hàn kí ó sí lára òun náà gbé wọ àyè tó omi sì wà tó jẹ́ pé kìí ṣe òrùka tó dáa òrùka dání òrùka dání wọ́n kàn hàn kí ó sì lánà í dání irú rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi sọ́wọ́ ó sì dájú pé lónìí nínú èèyàn ọgọ́rùn tá a bá rí tó fòrùka sọ́wọ́ ó súnmọ́ wáyé pé èèyàn mẹ́wàá péré nínú wọn lòrùka tí wọ́n èso oògùn gbogbo àwọn òrùka tó ń fi sọ́wọ́ oògùn ni wọ́n ti bá a ṣe nǹkan kan sí i tó. So, kí ló á dé táwọn fapá kan ṣe islam táwọn fi mi ìṣẹ̀bọ sọlọ ẹ yí òrùka dànù torí pé innaha law baqiyat fika ma aflahta abadan tọ́ba sẹ́kù lára rẹ̀ tọ́ba bẹ́ẹ̀ kú òní sóríire láéláé bẹ́ẹ̀ lànàbì sọ fún sàábì pé wàá là wà eléyìí jẹ́ bó ṣe jẹ́ tọ́ba jẹ́ kó ge lásán ni kò tún sí ní tó burúkú lòrùka tí ọba sá ti jẹ́ ti gold tí o sì jẹ́ ti rìn yàtọ̀ sí chain ọrùn àbí èèyàn ọwọ́ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ń bá wọn kásá rẹ̀ kọ̀tọ́sọ́kùnrin ọkùnrin gbọ́dọ̀ ṣe bí ọkùnrin nígbà táwọn obìnrin ṣe obìnrin fi tọrùn fi tọwọ́ ẹni tó bá rí ọmọ pé ọpẹ yìí ò so kọtọ ntí ọba yọ ọkùnrin kọ yọ ọkùnrin ká jìnnà sí gbogbo tí ènìtẹ bá ní tẹ ẹ máa lò ẹ kó fáwọn ìyàwó yín àwọn ọmọ yín bẹ̀rẹ̀ àmẹ́yìn ó ti jẹ́ ẹni fọ́tò tẹ ẹ yà àtẹni bá yín ya fọ́tò àti gbé sórí Facebook ṣé gbogbo ẹ̀ ní mọ́ ya fọ́tò bá wí ni àyàfi tí ìbá ṣe fọ́tò lẹ́ ń pè gbogbo wọn náà lọ́ọ́ bá wí ọ wà lórí Facebook àbí ẹni tó bá ń ya fọ́tò àtẹ̀yìn náà tẹ́ tẹ́ gbà kí wọ́n yà yín gbogbo yín pátá lọ́lọ́ ńlànà ẹ wá lẹ́nìkan ọkọ̀ sórí íńtánẹ́ẹ̀tì bí fọ́tò tẹ́ ń gbé sórí Facebook kò sí tó burú mbẹ́ sọ ni ọ́ dáhùn fún yín wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ẹ wá láàfáà kan lẹ̀ lárúbáwá kan kí á láfẹ́ fi ṣe à ń sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn àsọ̀kọ́ wa tó àgbọ́yé tiẹ̀ tó forí sápá wọn tí wàá tiẹ̀ náà bá ti fẹ́ kọ́nà ọjọ́ bá yín wíjọ́ gbẹ̀dà kìyàmù ajẹ́pẹ́ ọmọ tẹ̀lé wọn ló ń tẹ̀lé súnà ṣòkòtò ọ̀hún kéde kéta kókó sẹ̀ àwọn bàbá àtìyẹ ọ̀hún wọn á nírú ẹ̀sìn tó ń ṣe àwọn ọ̀farama ọ̀ ẹ̀sìn kí ṣòkòtò rẹ ọmọ dókè ọ̀hún àwọn ọ̀farama ń tà ọ̀hún tọ́ọ̀ bá ti lè sọ ṣòkòtò rẹ lẹ̀kọ́ máa wọ́lẹ̀ ajẹ́pẹ́ àbùkù lọ́ọ̀kan tó o bá ti lè sọ sòkòtò rẹ lẹ kọ́ máa wọ́lẹ̀ àbùkù lọ́ọ̀kan tẹ̀lé tọ́lọ̀ kódà kó so yìí pé rẹ wà nínú ẹ̀ torí pé rẹ lọ sí tí ó jọ takùtọ̀ lọ́n ìyá lásán ìlọ̀nkọ́ lẹ́tà sí ọwọ́ àmọ́ abẹ́ kó fi yí àwọn òbí rẹ náà kó lọ́n jẹ́ kó wọ́n gbẹ́sìn yìí káwọn náà jẹba wọn wípé wọ́n pe kí kò mú yàn wá ìwọ ti rẹ́gísítà òun ti ń rajà wọ́n tún wá ní kí wọn náà mú yàn wá gbogbo ẹni tó bá mú wá tó náà bá ti rẹ́gísítà ti máa ń rajà wọ́n á máa ní commission kan lórí owó ọjà ti máa ń rà so ìwọ rà ìwọ rà lẹ́yìn ìgbà tó bá ti rẹ́gísítà táwọn tó mú wá bá ti rẹ́gísítà tó máa ti ń rajà wọ́n máa gba commission kan lórí ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà lópin ìgbà tó bá ṣe wípé kìí ṣe pé owó tí wọ́n fún wọn commission yẹn wọ́n fi ń kó ọjà táwọn ń rà kí wọ́n lè bá yọ fún ọ kìí ṣe pé wọ́n ń yọ nínú owó ọjà tí wọ́n ń rà wọ́n fi kún fáwọn kí lè bá yọ fún ọ tó bá kí normal price nínú àbá ni wọ́n bá ń ta fún àwọn ọlọ́kàn wò pé káwọn máa fowó kan káwọn máa fi ṣe sàárà bẹ́ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí ti mọ̀ pé àwọn ẹni tí wọ́n ń ṣe gbogbo nǹkan àwọn èsè mùsùlùmí kò sí sí tí fẹ́ fi Islam ṣe wọn kà gbé wá fẹ́yìn ni ẹ̀yin lẹ wọn béèrè pé kí ni ìdájọ́ Ọlọ́run nípa aru rẹ̀ tí ò bá ti jẹ́ pé wọ́n yàn àwọn kan jẹ kí wọ́n lè fi fífọ̀ ọwọ́ kò sí ní tó burú mbẹ. lẹ́yìn náà irú òwò máa ń ó mú fura dání jọjọ kí ni túmọ̀ ìwọ rẹ́gísítà tún máa wọn kan wá kí ni túmọ̀ rẹ́gísítà máa wọn kan wá síbẹ̀ ṣe ń ṣe lọ́jà nù wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́jà ó mú fura lọ àwọn kankan wà tí ò tí ì hàn sí wa ń bẹ̀ ó lè padà hàn sí wa lọ́la torí pé rẹ́gísítà tún mú àwọn èèyàn kan wá ó mú fura lọ ó tako normal procedure tó ń tẹ̀lé nínú commerce tó mú fura lọ àṣírí rẹ̀ ó sì padà tú ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ń ma lórí bẹ́ẹ̀ ti ṣe sọ yún tí ó jẹ́ pé nítorí commission tí wọ́n fún wọ ni wọ́n ṣe ń fowó kún fáwọn èèyàn míì tó sì jẹ́ pé tí wọ́n ń tà fún yín jẹ́ haram à ń bẹ̀ lọ́nkọ́ máa bòrò ṣùgbọ́n yóò padà hàn kí ló dé tí wọ́n fi ní kí wò tó mú yàn wá irú òwò wo tí èsì court èèyàn jẹ́ bó ṣe jẹ́ wọn lọkùnrin kan ni obìnrin kan wá dì má lójú àwọn èèyàn bẹ́ẹ̀ ni kò sí ní tó burú ń bẹ lópin ìgbà tó bá ṣe pọ ọmọ rẹ ló dì má kò sí wàhálà ń bẹ àmọ́ ìyàwó rẹ kí ló ṣe kò ní tìjú ni à ń bọ̀sibọ́sí àlè rẹ̀ orí wọn dàrú sọlẹ́yìn náà ó dìpẹ́ǹdì lórí bí wọn náà bá ṣe rí wọn náà tó kẹ̀sìn kún kankan bàbá aláfíà yìí tẹ́pẹ́ ranù lọ́nbáká ẹni tó dì má yàn lójú gbogbo yàn nígbà náà ti rí ọ bẹ́ẹ̀ o ti síláàkì ẹ̀sìn rí ọjà mọ̀ kankan lọ́dọ̀ rẹ gbàtà ni wọn náà máa ṣe wọn á dì mọ kí wọn á nìkan ìyàlẹ́nu kí ló ń béèrè fún ìwọ kún dì wọn á dì mọ wọn á béèrè dì lójú àwọn èèyàn wọn dì bí ẹ̀rí tó wọn bùkátà láti béèrè wọn ti tó èyí tó ń ṣe tó àwọn wọn nígbà ti ma pípé iná ó máa ń ṣe òdodo ńbẹ́ńbẹ́ irọ́ ló sì pọ̀ ńbẹ́ jù pé wàá ní tí wọ́n sàṣì pé kọ́ máa jalè bó lẹ́yìn ṣe ma kí wọ́n sàṣì kọ́ máa jalè irọ́ lásán ẹ̀ kó lélẹ̀ yàn wàá ní wọ́n sàṣì sẹ́yìn eléyìí làwọn ẹ̀rí táwọn aláìmọ̀kan máa dì mú pé wọ́n fi ṣe mí nì nígbà tí wọ́n ra mú àwọn máa pa ẹ ẹ̀sùn jẹ́ tí wọ́n fi kéènì ló fi ṣe ọ́ alófisíọ irọ́ lásán torí pé ní ti ń bí ó lè náà lójú kòkòrò tójú ọba ti kú òní nǹkan oníkan yẹn ó mú nǹkan náà ni ta lọ wá fi sí ọ ó lè níjàre nínú àbí òfin ṣẹ̀rí àjọ fi sí ọ á gé rẹ ní o kò sí ń tọ́kàn wá torí pé ẹni tó sàásì kò kéde kò fi sára sáínbọ́ọ̀dù pé mo sàásì tó bá sì tún kéde ó náà tún ni wọn bá náà darbatun bis-sayf abẹ́ orí rẹ̀ dànù kíkálukú sinmi ẹni tó sì ni wọ́n fi so lọ́n fi jalè àmọ́wọ́ kò ní àgẹ́wọ́ rẹ̀ kò yóò kú kùkùté ilé ìjẹ́bù ṣe jẹ́ gbogbo rọ́ọ̀yìn kò ráyè nù sẹ̀ríà ìyẹn já kẹ́kọ̀ọ́ ó ń gbébi títí ń kẹ́kọ̀ọ́ bá lọ ilé sí kọ́sùrù ni wọ́n máa ṣe ó depend iye ọjọ́ mélòó lọ́ fẹ́ ṣe ńlé ilé ilé tẹ̀ máa sọ̀ lọ́dọ̀ sẹ̀ríà ń tiẹ̀ kò sí ní tó fi ṣe ní tí sẹ̀ríà ń wò ní wípé ibi tó ń bá ń gbé ibi tó ń gbé nílé rẹ nígbà tó ti jẹ́ pé skul ló ń gbé bọ́ bá lọ lé ijọ́ kan lọ́fẹ́ ṣe ijọ́ méjì lọ́fẹ́ ṣe kọ́sùrù ló ṣe orin àjò ní ọ́lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní jihad àyà tó sọ nípa jihad àti ìjáde táwọn tàbílẹ́gì máa ṣe àkọ́kọ́ ni pé àyà alukur'an ò lè tọ́ka sí ti tẹ̀blígì ń ṣe àbẹ́ lómi tó yàtọ̀ sí tẹ̀blígì torí pé kìí ṣe torí tẹ̀blígì lọ́lọ́ ṣe sọ àyà alukur'an kalẹ̀ mo rò pé yé wa alukur'an ń bá àwọn mùsùlùmí wí ni alukur'an tọ́lọ́ ṣe sọ kalẹ̀ yí báyìí àti ríran tọ́lọ́ náà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin mọ̀ kó ti pé one thousand four hundred and forty five years lónìí ní tẹ́sí Islam bẹ̀rẹ̀ one thousand four hundred and forty-five years ẹ wá lè máa fa alukurani sẹ̀rí fún bídí àkàn táwọn kan dálẹ̀ tí ò ti tó two hundred years mo rò pé yé wa torí pé èèyàn mọ principle fundamental principle of Islam ilẹ̀ fi máa ń sọ̀sọ̀kúsọ wọ́n sọ Islam kalẹ̀ láti one thousand four hundred and forty-five years ọ̀ àmọ́ fi sẹ̀rí fún bídí àkàn tí ò ti tó two hundred years sẹ́mi pé béèrè òrí ìdíjókòó ó yé wa bí ó wa so nítorí di eléyìí bídíà ní tabligh kìí ṣe sunna anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn sì ń pè é ká ṣe islam tọ́lọ̀ fi rán anabi sallallahu alayhi wa sallam kìí ṣe tabligh kí ló délẹ̀ yorùbá ẹ̀yin ò ní sẹ́sìn gbàtẹ́ bá wà fẹ́ sẹ́sìn bídíà náà lẹ́ẹ̀ máa ṣe kìtàbù sunna bẹ́ẹ̀lẹ̀ ọ̀ tẹ̀lé ọ̀wá ṣe tabligh wọ́n ṣe tọ̀ríkọ̀ èwo ló bá wọn gbogbo ẹ̀ àbẹ́ẹ̀mọ̀ kí tabligh tọ̀ríkọ̀ lónà ni tọ̀ríkọ̀ oríṣi mẹ́rin wọ́n construct ẹ̀ látara tọ̀rí kọ́ orísun mẹ́rin àmì ẹ̀yìn olódo tẹ̀ ń ṣe láwùjọ ń bì ẹ̀yìn òpin ẹ̀ mà nígbà tó ẹ pé olódo ní tàbílígì òní lọ lé kí ó lọ kọ́ mà kí ni wọ́n fẹ́ẹ́ fi ṣe wọ́n lè ń bá àsìkò jẹ́ subhanallah hmm? gbogbo àlùmọ̀ ti sọnù tán ẹ̀yìn ká kí ó kí wọ́n lọ́ọ́ fi lọ kọ́ yẹn gbogbo ìjáde tó lọ náà kí lọ́ọ́ fi kọ́ wọn sákìtì ṣe ìlà yọ̀ọ̀tì ntòní kí lọ́ọ́ fẹ́ fún yàn ọmọ apá lọ na lọ lukọ obìnrin ní sẹlẹ máa mú o nígbà táwa ṣe wáàzì lọ́ba dọ̀pin irọ́ lásán torí délé ẹ wá mà ẹ̀sìn islam yìí ọkọjá arọ mẹkáníìkì ló ń ṣe ọmọ kankan nípa islam ó wá lọ gbé láwà ní sórí kò yàtọ̀ sósùkà abẹ́rù pé láwà ní eré lásán ni ọmọ kankan kí ni túmọ̀ láwà ní tó ń wé ọjọ́ kọjú mọ́sẹ̀ tiẹ̀ ètí àwọn ẹni tí wọ́n ní mà àwọn ní pè yẹn lọ sí díẹ̀ sìn ọlọ́run torí ẹni tí ọmọ kankan kò lè fún yẹn ní kankan ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀ wọn tẹ̀blígì yẹn sufi oríṣi mẹ́rin lọ́pàdé tí ń jẹ́ tẹ̀blígì kìí ṣe ń tọ́lọ̀ fún anabi sallallahu alayhi sallam àwọn ẹ agbọ́pẹ́ ń sọ̀rọ̀ tẹ̀blígì láì dá ẹ afẹ́wà wádìí ẹ lè gbọ́ gbogbo ń tà sọ tán torí ẹ̀yin ìwádà nílẹ̀kọ̀ ẹ̀ ìwádà àwọn òsì lásìkò tá a lè rìpíìtì gbogbo ń tà sọ ẹ lọ gbọ́ gbogbo ìta àti sọ ṣé tẹ̀blíìgì lẹ́yìn ni wọ́n ní wọ́n ń pa àwọn bẹ́ẹ̀ ni ok kí wọ́n ní ta yín la kí ni ta yín la ẹ̀yin ẹ̀ sà wọn kí wọ́n ní ta yín la tẹ̀blíìgì làwọn ń bá wí tẹ̀blíìgì yìí sì sẹ́gbẹ́ tí wọ́n dá lẹ̀ India wọ́n ti dá àti Pakistan gbogbo kẹtẹkẹtẹ wọn wà lákọọ́lẹ̀ nu tíra gbogbo eléyìí tá a máa wá fèsì fún wàá lọ́wọ́ ọ̀ mà wọ́n mà á ò tí ì kọ́ ẹ̀kọ́ ni wọ́n sì ṣe tẹ̀blíìgì kí ni dùn ọ́ irọ́ lásán ọjọ́ lọ wá mọ̀ tó ń tanra rẹ jẹ ẹ kàn gbọ́ pé o ti sáko ńlẹ̀ o dára Cambodia o dára kìnìkan o dára wọn kò ó fẹ́ lómi owó pòórá ìyàwó ọmọdé pé ń kiri káfẹ́ ẹ̀rùn lọ́wọ́ ọ̀fọ̀ máa lẹ̀ alẹ́ nìkan gan ọlọ yàwó sì kú lé wọ́n sì pé kọ́kọ́ padà wá pé yàwó ń sa rẹ̀ wàláhì kọ̀ wá tí yàwó fi kú. ẹnìkan tó wá fẹ́ tọrọ yàwó ń lọ wá síwájú lọ bá wọn tọrọ yàwó wọn ni kéènì a lè fi fún yín torí wọn ti rí rẹ́kọ̀dì ọ̀kan nílùú kan bẹ̀ yẹn ó travel ó sọ fún ìyàwó rẹ̀ pé gbọdọ̀ jáde ó ní kó ṣe pé ń yàgbẹ́ ó ní gbọdọ̀ jáde ìyàwó wa ń yàgbẹ́ ẹnu lé ẹ̀kọ́ ní iye gbẹ́tẹ́ yà sínú bucket àbí òye wa tí fi di kókún ìyàwó wa funfun ọmọ funfun a'udhu billahi minash shaitani rajim kódà wọn kó bá sún nàgà nísìn pé lọ tọrọ ìyàwó wọn á ti rí ọ̀hún ní àwọn wọn á lọ sún náà làwà torí ẹ jọra yín torí tẹbílíìgì àwọn ń ṣèṣe alùsùnà ṣùgbọ́n kẹ́ni àwọn jismon bílá màkìnà ara tí ò lé ńjìnì làwọn torí délé ọ̀dọ̀ wa sunna làwọn ń pè yẹn lọ sí dàgẹ́sì tẹbílíìgì tẹbílíìgì kìnnìkìnnì jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ ìbùsù jẹ́ torí ẹ̀kẹ́ni kọ́ mọ́ gbèrè pé àyà kan tọ́ka sí tẹbílíìgì bọ́ọ̀lù sì fẹ́ tọ́ka sí tẹbílíìgì torí tó bá tọ́ka sí tẹ̀blíìgì kò ti jẹ́ àná ni tẹ̀blíìgì bẹ̀rẹ̀ àbí ni kò ti jẹ́ àná lọ bẹ̀rẹ̀ ọjọ́ ìbò ti ẹ̀yin tẹ kàn lọ màlúlẹ̀ ayé tẹ̀ ń tanra ẹ̀yin tẹ ká ilé ń jò ara páànù ọ̀nkalẹ́ fáwọn èèyàn mi sọdá tó gbádùn. ẹlẹ́yìn àti ìmáàmù ẹ̀kọ́ tó sí kébìlà ó dájú ní sọlát òórùn ti ràn kẹ́nìkan sọ gbogbo àdúgbò ní sẹ́ẹ̀rà nìtọ́ bẹ̀ ẹ lè béèrè lọ́dọ̀ wọn kí ló dé táwọn máa bí wọ́n ṣe sẹ́nu ẹnì kan sì gbọ́dọ̀ yí padà wọ́n ṣe sẹ́nu àwọn gbìyànjú ń gbà yẹn wọ́n lè lẹ́sàn lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n lónìí a tún ti ní àwọn oríṣiríṣi ọ̀nà tá a fi mọ̀ pé kíní ìdá kọ̀dá tó bá ti fi hàn akpékọ̀dá kí là ń sagídí sí torí pé sì tá à ń ṣe yà ń ṣe kọ́nà ọgbà àṣekọ́kọ́ ti sì wà lọ́wọ́ kí ni túmọ̀ agídí àwọn míì láwọn mọ́ṣáláṣí wọn ẹgbẹ́ ni wọ́n kọ́ sí alùkébìlà alùkébìlà wà báyìí ibi táwọn kọjú sí ni ẹ dákun torí tọ́lọ́ inú fáìlì wo lélẹ́yìn fẹ́ wọ̀ ní mọ́sálásí mi lódodo alikibla ó dẹ̀gbẹ́ báyìí ìmáàmù sì dẹ̀gbẹ́ ṣùgbọ́n gbogbo jàmáà tó wà lẹ́yìn rẹ̀ wọ́n ní káwọn ò dúró straight ẹ dákun sọ́jọ́ra wọn kọjọ́ra wọn ṣé ti ìmáàmù ní kọ́lọ́ wọn máa gbà ní kí ti wọ́n máa dànù bàbá ìmáàmù nínú kọjá pẹ̀yìn lẹ wà lórí ọ̀nà àwọn òsì lọ́nà ẹni wà yìí agbọ́dọ̀ yìí àbí sì jẹ́ pé àwọn alára lọ́nà ẹ̀yìn òsì lọ́nà á yẹ ẹ̀yìn náà bó ṣe yẹ kó jẹ́ nu jàmá a sì dúpẹ́ sọ́lọ̀ ipa àwọn èèyàn ti ń gbọ́ correction wọ́n fún mi níròyìn nípa mọ́ṣáláṣí kan lẹ́kọ̀ọ́ ìmáàmù kágídé hárí ó ní báwọn ṣe ń ṣe sọ̀láàtì làwọn máa ṣe àbọ̀ olówó tó wà ní masjid òun náà sì kún ọ̀fẹ́ interfere torí pé wọ́n mọ̀ pé torí pé olówó ni torí pé olówó ni òun wá ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ gan ní gbogbo ibi tó ń bá lọ àwọn tí wọ́n ń ṣe sọ́lá tí wọ́n kọjú sáàlù kíbla àwọn tí wọ́n ń ṣe sọ́lá tí wọ́n kọjú sáàlù kíbla wọn ò ní sọ́lá àti. ó ní ara dáhùn òun tí wọ́n ń gbé àwọn àfa àwọn abẹ́ ẹ̀dàkùn ẹ̀sẹ̀ láì fún àwọn jama ilé mọ́mù yìí lágídì. ìmáàmù sáà ni ní táwọn ń ṣe náà làwọn ọmọ ẹ̀sìn tó bàbá tí wọ́n ti wà ń bì tipẹ́ àwọn di ní ọ̀la o àwọn yìí alùkébìlà yìí padà táìsì yìí wọ́n dojú rẹ̀ kọ alùkébìlà wọ́n fọ gbogbo ètò tiwa tẹ́lẹ̀ wọ́n dojú rẹ̀ kọ alùkébìlà ẹni tí o bá tẹ́ lọ́rùn kọ́ máa wà mọ́ṣáláṣí yìí ma. sẹ́fà aláwọ̀ wọ̀rọ̀ wọn gbogbo jẹ́mọ́ náà afárá ma lè má mú nìkan rí pọ̀ nìkan ló ẹ afárá ma. so ẹ mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ní bẹ lẹ́yìn ọba tí wọ́n ti ń pè ní àléèbà nígbà tí gbogbo yín bá ti yarí ma lọ tiẹ̀ bọ́ọ̀nù ilé ìjẹ́bù ṣe jẹ́ alùkébìlà shartun istiqbalul qibla shartun min shuruti sihhati salah sọláàtì wo ní lálàáfíà àfi ká kọjú sí alqibla ṣùgbọ́n gbà mí ẹrù mọ́ṣáláṣí ìlú yìí nìsí ẹ̀rí pé bíi tá à ń kọjú sí wa direct ibo la alqibla wa sẹ́rí pé ní tiyín tẹ̀ ẹ̀sìn gan kò tí kò tí kọjú sí alqibla dáadáa torí ká alqibla dẹ̀gbẹ́ jù báyìí lọ bíi pẹ̀lú inch kan ok tí a bá dẹ̀gbẹ́ rẹ̀ tó bá ṣe pẹ̀lú íǹchì kan pẹ̀lú mọ́ṣáláṣí ṣé gbogbo sọlá àti máa ń ṣe mọ́ṣáláṣí yìí ṣé yóò sì jẹ́ sọ̀híhà torí síhà lọ́kàn wa sọlọ́ ọgbà sí òní gbà kọ̀ọ̀kan wa ọlọ́run lọ́mọ ṣé yóò jẹ́ sọ̀híhà à ń bẹ̀ lọ́n kọjá sọ̀híhà mo rò pé yẹ wa à ń bẹ̀ lọ́n kọjá sọ̀híhà àwọn olùmọ̀ wa sọ yìí pé tí mọ́ṣáláṣí bá rí bó ṣe rí tó wá padà hàn pọ̀ yẹ kí wọ́n rọra dẹ̀gbẹ́ ní díẹ̀ tí wọn bá dé à ń bẹ ló ń kọ́ lọ́ máa gba sọ láti wọn. mo rò pé yẹ wa ọ̀rọ̀ líle yẹn kò tó ń tẹ́ yọ àdá sí yọ àdá ni kọ́ jẹ́ pé wọ́n kọ́ yìn sáàlù kíbla wọ́n kọ́ ẹ̀gbẹ́ sáàlù kíbla àbí òye wa wọ́n kọ́ pàkọ́ sáàlù kíbla eléyìí lẹ́ lè yọ àdá sí àmọ́ ru eléyìí ní ìsàṣìṣe yẹn díẹ̀ kò tó nǹkan tá a lè ti torí rẹ̀ máa jà nítorí pé ibi tí ń pè ní mashrik ọ̀fẹ́ ọ̀fẹ́ àbí òye wa agbọn ibi tá à ń kọjú kì í ṣe pé ibi gbóòrò kan torí de eléyìí lọ àwọn olùmọ̀ọ́ sọ pé tó bá ti rí bẹ́lẹ̀ yìí ṣe rí àní ti torí rẹ̀ máa yọ àdáká máa wá pé àfọ́jà máa ẹ̀yẹ ẹ̀ máa ṣe sọ láti ti àwọn àpadà sí tiwa kọ̀tọ́ka sí báyìí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mi. tó wọn ní àdánwò tó bá ti ṣèyàn síwájú kéèyàn tó gba ìsìn Islam sọlọ wọn sàn yẹn lẹ́sàn-án rẹ̀ lẹ́yìn ìgbà téèyàn di mùsùlùmí àmọ́ àkọọ́lẹ̀ tó sọ bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ táwọn àmọ̀ ni pé téèyàn bá jẹ́ ẹni tí ń ṣe dáadáa kó tó gba Islam téèyàn wá gba islam téèyàn wá tẹ̀síwájú pẹ̀lú dáadáa yìí ọlọ́wọ́n bọ́ sẹ́yìn lẹ́sìn téèyàn ti ṣe kéèyàn tó di mùsùlùmí yóò sì tún sẹ́yìn lẹ́sìn téèyàn ṣe nínú islam ó wà nù àdéhìí tí bukhari àti muslim gbé jáde àdéhìí tí wọ́n sọ pé tó bá yẹ kéèyàn ti jálá ìdá ṣáájú kéèyàn tó gba islam ìyẹn tí wọ́n tẹ̀síwájú pẹ̀lú àìdá nínú islam ọlọ́run fi àìdá ti kèfèrí jẹ̀yàn yóò tún fi ti islam jẹ̀yàn fi eléyìí la mọ̀ àmọ́ tàdánwò àwọn ọmọ wọ́n ní sọ́tọ̀nà káwọn máa ṣe níbi ìkóma àti bí ìgbéyàwó àkọ́kọ́ kí ni eléyìí àwọn béèrè púpọ̀ nu àwọn béèrè gan kí ni ní pẹ̀lú àdánwò tá à ń sọ lónìí àbí òye wa a máa dáhùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lábẹ́ òsín tí bá ìtọ́lọ̀ ń bẹ̀ ọ́ pé kò tó jẹ́ gan ẹran ẹ gbogbo kókó yẹn jọ pọ́n wá jẹun tó bá fẹ́ ni tó bá lágbára rẹ̀ ni kò síbi tọ́lọ̀ ti dìrú ọ torí ẹ̀ ló fà ló fi jẹ́ pé àwọn olùmẹ̀sìn Islam gan ìyá pàwọ́ láàrin wọn lórí pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kò sí oúnjẹ kó gba àwọn èèyàn so ṣùgbọ́n a rí i pé àwọn tó pọ̀ jù nù wọn wọn ní kò gbóró so kò á túmọ̀ sí pé kò jẹ̀wé kò jẹ gbèsè kò di wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn nǹkan tó lè ṣe kọ̀rọ̀kọ̀rùn bọ́ kọ́mọ akànjú ká eléyìí tí èjẹ kọpọlọpọ tó fẹ́ bí mama pé tí mo bí tẹ́lẹ̀ gan gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn so gbogbo ntọ́ lọ́wọ́ bò dirú ọmọ dirú ra rẹ̀ akíkọ̀ ní kọ́ pa ẹlẹ́kejì ìgbà tó ń ṣe akíkọ̀ yẹn níbo ló wà pé ká máa ṣèdánilẹ́kọ̀ọ́ níbo ló wà pé ká máa ṣèdánilẹ́kọ̀ọ́ nítorí pàǹsà akíkọ̀ kò síbi kankan pé ká ṣèdánilẹ́kọ̀ọ́ kò sì síbi kankan pé ká má ṣèdánilẹ́kọ̀ọ́ ká má ṣèdánilẹ́kọ̀ọ́ lọ́dájú tó bá ń kó sóúnjẹ ọ̀fẹ́ káwá bọ̀ jẹ́ ó ìpòpò wá fún ọ̀límà kálukú bá sì ti dẹ gbóúnjẹ fún kọ́jẹun àdúrà àwọn oṣù kálukú ọmọ lọ rẹ̀ ilé ìjẹ́bù sì jẹ́ a máa fi ṣe competition èmi bí máa mo pè wọ́n wọ́n bí wọ́n kò rí wọn pè pípọ́n wá sọ̀rọ̀ abẹ́dẹ̀ oúnjẹ lọ fẹ́ sì káwọn èèyàn wá jẹ kó jẹun kálukú ọmọ lọ wọ́n bẹ̀ sí. bákan náà ìgbéyàwó wọ̀límà ló pè wá fún bọ̀tà àwọn olùmọ̀sọ yìí pé irú àpéjọ àpéjọ àpéjọ báwọn tó bá jẹ́ pé ẹ bá ṣe ìsìtìgíláàlù rẹ̀ ní ẹ̀ẹ̀kan láàrì ẹ̀ẹ̀kan láàrì ẹ lo jíjókòó táwọn èèyàn jókòó tí wọ́n pọ̀ tí ẹ̀ sì ní rí wọn kó jókòó gbọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ẹ wá lò láti fi bá wọn sọ̀rọ̀ ọlọ́run eléyìí tẹ́ ẹ̀ ti sì palẹ̀ mọ́ fún tẹ́lẹ̀ yẹsẹ̀ kó tó wá bá mi pé tẹ́ bá wa sọ ni kí ni bá yín sọ àbí kí wọ́n ah akérèmọkànlá ẹ dákun ẹ bá lo àǹfààní pípọ̀ táwọn èèyàn pẹ̀ ṣe nà sí àfọ̀n bẹ́ẹ̀sì so báwọn olùmọ̀wá sì máa ń ṣe nù bí ẹ ṣe pé àwọn àti wàá máa múwèé kan wá ẹ bá a sọ kìnnì kan dára kò sí tọ́jọba eléyìí jẹ́ bó ṣe jẹ́ mi tọ́ wọ́n ní kí ni yàtọ̀ tó wà láàrin àdánwò àti kójú náà fọ́ bóyá tó gbà lérò ni pé kí ni ìyàtọ̀ láàrin àdánwò àtagọ̀ so àkọ́kọ́ àdánwò wa agọ náà sì wà àgọ́ gan náà ni àbí òye wa àdánwò náà ni torí pé ta ni pé agbọn ọlọ ta ni pé agọ̀ ọlọ so nítorí ẹ̀ òun náà abẹ́ àdánwò lọ à. wọ́n ní kí ni ìdájọ́ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé Ọlọ́run ọba ò lóúnjẹ méjì ju bí ìsọkúsọ gidi ni o Ọrọ àwọn kèfèrí sì ni má bá wọn sọsọkúsọ má bá wọn wí ògbó sẹ́yìn ká máa ń gbọ́rọ̀ tẹ́ máa iná máa bá wọn sọ ọlọ́run ló ń jẹ méjì bí pé àwùjọ bí bá kan kódà kò ní bùkátà sí kò fún tara wa máa orúkọ kan àbí kan tí ò ti ní síwájú kó tó dá wa Ọrọ àwọn nìyẹn àwọn tí máa kódà gan àwọn àti ẹ̀kọ́ rò pé àwọn tí èsè mùsùlùmí ní máa pọ́lọ̀ lárúgbó ọjọ́ ọba tó ṣe kinní kan làbá tún gbọ́ nínú rédíò ń jóni mùsùlùmí kan náà bá tún lò ń yan ọlọ́run bẹ́ẹ̀ náà ewé ti pẹ́ lára ọsẹ wọn wọn dọ́sẹ́ ọjọ́ bó ṣe jẹ́ mẹ́rin wọn ní kí tó lọ́ọ́ máa fi àti sọ aṣọ sábàbí púpọ̀ báyà yín pẹ́kẹ́ tó dé ni. ẹ máa béèrè lọ́dọ̀ ẹ tó tètè dé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.